الحمد لله رب العالمين الذي له الخلق والأمر يخلق ما يشاء ويختار ما كان لهم الخير سبحان الله وتعالى عما يشركون أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد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 ونور فيه من نوره وأيده بنصره وجعله الله سبحانه وتعالى آية في البركة فصير الله سبحانه وتعالى عرقه بركة وريقه بركة وآثاره إذا انفصلت عنه صلوات الله وسلام عليه بركة يده بركة عينه بركة ورجله بركة وربنا سبحانه وتعالى جعل وزنه فوق وزن جميع أمته وكان صلوات الله وسلام عليه ختم بخاتم من نور فجعله الله سبحانه وتعالى علامة لخاتم الأنبياء ختم به الرسالة وكان هذا المكان يتلألأ نورا كما صح ذلك عنه صلوات الله وسلامه عليه وبركته تتعدى إلى ما الله به عليم سبحانه وتعالى لذلك كان رسول الله صلى الله عليه وسلم قد أقر أصحابه على تبركهم بآثاره في حياته وإلى هذا تدور خطبتنا اليوم إن شاء الله تعالى ربنا فعل سبحانه وتعالى أترى لقي كاتي فان النبي صلى الله عليه وسلم أن ترى غلط برمجك يفمقوا Allah bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọ̀rọ̀ rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ̀kọ́ bá ànábì sallallahu alaihi wasallam ẹ̀rọ máa yà lọ́ẹ̀sìn mo ń fi àsìkò yìí máa mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala jẹ́gẹ́ mo sí ẹ̀rọ létí ìbẹ̀rù rẹ̀ ọ̀pá aláṣẹ inú al-Qur'an láìmẹ́yọ̀nà ká bẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala ìbẹ̀rù rẹ̀ tọ́jẹ́ bẹ̀rù ti tòótọ́ ní ìrọ̀rùn fún èmi àtẹ̀yìn sìjọ jẹ́ atọ́nisọ́nà wa lọ sí àlìjẹ́nà ẹ̀yin sọ̀rọ̀ bá tòótọ́ ní ìjẹjọ́ a fi ọ̀rọ̀ tì láti lè bá a ṣe àlàyé lórí ìfẹ́ ànábì ṣe àtẹ̀gùnsọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nígbàtí ń bẹ̀rẹ̀ yé kí n túmọ̀ rẹ̀ òun náà ní ìfi ṣe àtẹ̀gùn kó lídìí wa fún àdúrà tàbí kó síwájú wa níbi ìṣẹ́gbẹ́ fún ọ̀rọ̀ sọ̀rọ̀ta láti máa ṣìpẹ̀ amẹ́rìwá bákan náà hadith Uthman ibn Hunayf nípa ọkùnrin afọ́jú yìí tọ́wọ́ bá nàbí sọ̀rọ̀ sálám àkíyà rẹ̀ táwọn kan fẹ́ máa súnmọ́ àwọn tí wọ́n ní kò rí bẹ́ẹ̀ àkíyà ọ̀rọ̀ wọn àti ṣùgbọ́n àti wọn àwọn tí wọ́n lórí bẹ́ẹ̀ àtọwọ́láyé àti òsìláyé àkílẹ̀ abẹ àwa sọ wasatu ausatul kalam tọ́jẹ́ pé láàbùlù wà fíhìn látẹ̀fúrít wala ifrat ṣùgbọ́n lẹ́nu insha Allah rahman in tó gbọ́ débi alamẹ́rì ìyá àkọ́kọ́ máa sọ òun náà ni àwọn èèyàn kan tí a sọ pé wọ́n wà aljanna láì ní sẹ́sì rúṣẹ́ a sì rí pé àwọn èèyàn iná làwọn tọ́jọ́ wípé sẹ́wọ̀n èlò oògùn ó lè túmọ̀ rẹ̀ tán báwátá àbíkà àwọn nǹkan kan fún wa ibi tá à ń bọ̀ gangan nù á máa sọ torí ibi tá à ń yá sí i kọ́ńbà gbé akó níbi nǹkan tí ó sún adébí alámẹ́rì gangan àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam ja'ala allahu subhanahu wa ta'ala mubarakan allahu subhanahu wa ta'ala sàmúsà sàlámù ní alálùbáríkà tí àlùbáríkà náà tí ó pè méjì lórílẹ̀ lẹ́yìn tó tún serú rẹ̀ fún ìdán àwọn sọ̀hábà ridwanullahi alayhim kanu yatabarrakun bí i àfẹ́rẹ̀ sọ̀rọ̀ sálám fi hayati nígbàtí annabi ń من فصل منه من آثاره كانوا يتبركون به آثار صلى الله عليه وسلم òun náà ni àwọn nǹkan tí ó lè jẹ́ ìntọ́bọ̀lá àwọn sọ̀rọ̀sálàm tọ́bọ̀ ìlara rẹ̀ bí irun rẹ̀ ìtọ́ ẹnu rẹ̀ oògùn ara rẹ̀ ṣùgbọ́n sàásàràm gangan albarika ń bẹ̀rẹ̀ ara rẹ̀ tó jẹ́ albarika àti Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni àríbárọ́kà méjì náà ni ma'anawiya wa albarika tó jẹ́ ma'anawiya wa mubarak ni ó lè má lòwú lọ ṣùgbọ́n kọ̀ọ̀pá kankan pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala a jẹ́ pé ìsẹ̀mí rẹ̀ ìsẹ̀mí àlùbáríkà ni torí ìpàkúpà tó bá pa júdà ńlọ bí ìkẹni Quran ní maka lọ́pọ̀lọpọ̀ ọgbà àfikàrù náà wá ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà bọ́bá rúre yóò dùpẹ́ bọ́bá bí àkejì yóò tún fọlọ́run wá sọ̀rọ̀ pé kọ́sánù kọ́mọ́jọ́ òun rírú ẹ̀ tàgbà lágbájá yìí ọlọ́run fúnlá barika tààsì àbáríkà ń ta ṣùgbọ́n nàbì sallallahu alaihi wasallam gbogbo ara rẹ̀ pátá albarika wà ń bẹ ojú rẹ̀ ojú albarika ni etí rẹ̀ etí albarika ni ọwọ́ rẹ̀ ọwọ́ albarika ni ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ albarika ni ìtú ẹnu rẹ̀ ìtú albarika ni kọ́dà oògùn tí ń jáde lára rẹ̀ oògùn àlùbáríkà ni irun ànábì sallallahu alaihi wasallam irun àlùbáríkà ni àlùbáríkà yìí bóòlù sàmsàm sí wa ni ó ní pẹ̀lú ẹ̀sà tí Allah subhanahu wa ta'ala tọ́sà nábì sallallahu alaihi wasallam nínú ẹ̀sà náà ó ní bíbí rẹ̀ sáájú kó tó bí àmsà sálám Allah subhanahu wa ta'ala pọ̀nlé pẹ̀lú taari tí ń sọ ń pa ashabul fil taib lẹ́yìn tí wọ́n bíi a ti máa ń sọ ti pẹ́ ṣùgbọ́n àlékún lè máa bá díẹ̀díẹ̀ torí tó gbé wa lọ bí nǹkan nígbà mi ò lè yàtọ̀ sí tó mọ asọ́ ńgbà mi anabi sallallahu alayhi wa sallam uzim wa shukka sadruhu asharif كما أخبر به صلوات الله وسلامه عليه جاء في المستدرك الحاكم بإسناد صحيح annabi sallallahu alayhi wasallam sallam ń bá àwọn sọ̀hábà sọ̀rọ̀ kan nípa operation tí wọn ṣe fún ńgbà kíkí ńgbà tó wà lọ́dọ̀ Halima tó jẹ́ aráàlú asàdíyà ọmọ tá a bá bí lóbìnrin tá a bá pè ń sàdíyà ó kọ̀ ọ̀lú lásán o Halima ló kọ obìnrin yẹn ó wá jẹ́ ọmọ ìlú sàdíyà bí ìgbà tí wọ́n sọ pé rọmọkẹ́ ìbàdàn kí wọ́n wá fẹ́ sọmọ tiẹ̀ bá ń kọ́ wá sọmọ ń bàdàn halima ló kọ obìnrin sàdíyà ní kíni o ìran rẹ̀ tó ti wá halima ìran sàdíyà yìí mbasa wàlọ́dọ̀ wọn ọ̀sán àná jibril àti mikael riwaya mi àwọn mẹlẹka yẹn pé mẹ́ta ala kulli hal riwaya lè làáfẹ́ lù wọn mọ̀ sàlám fa abdijaani bilutfin àwọn méjèèjì ń gbà á dé wọn dá mi mẹ́lẹ̀ wáṣà kọ́ àǹsọ́dìrì wọn lágbáyà mi ọ̀sán nígbà tí wọn lágbáyà àwọn yìí fa akhraja minhu qalbi wọn mú ọkàn jáde nínú ọkàn àwọn wọ́n wá yọ múdúgọ̀ ń bẹ́ alákọ̀ ni ẹ̀jẹ̀ kíkí wọ́n yọ ń bí ọkàn wọ́n wá ní hádà hádù ṣèitọ́ ọ̀nà mi ìpín èsù lára rẹ̀ láyọ̀ dànù wọ́n wá mú ọkàn yẹn wọ́n fi sínú toast bíi kápẹ́ ní àwùtọ́ tangaran wọ́n gúsìlà bímá ìzẹ́mzẹ́m máa ń zẹ́mzẹ́m. ó ní ọba gbogbo omi tí ń bẹ lórílẹ̀ tí ò sí omi tó ní àlùbáríkà tó àmbọ̀nbí ọ̀nà ṣùgbọ́n èyí tí kàlẹ́ ni wọ́n wá fi omi zẹ́mzẹ́m fọ ọkàn tí ì má ńgbà tó wọ́n wá dọ́ ọkàn yẹn padà sí ààyè rẹ̀ ni mo máa ń rí afẹ́rù lílàn Nabi sallallahu alayhi ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà khutim bí khotami min nur khotho wọ́n ara ara yí padà wọ́n wá stampu annabi wọ́n yọ kàn bí wọ́n dá padà bẹ́ẹ̀ wọ́n wá stampu ẹ̀ lọ́gangan bíi lẹ́yìn lọ́wọ́ bíi ẹ̀yìn lè jìka òsì nítorí pé ń bò láyé ọkàn níbí níwájú ọ̀gangan bí náà lẹ́yìn wọ́n wá stampu bẹ̀ bí ni o bí kọ́tàmì nùbúwà pẹ̀lú àlámà pé ìwọ ni ìgbẹ̀yìn ànábì ṣùgbọ́n kí làwọn fẹ́ lò ń bẹ̀ àwọn pákánù àfà ni wọ́n bí ànábì máa mi kan kọ́tàmì yìí ńgbà tí wọ́n stampu ẹ̀ tán ìrìwáyà wá tọ́pọ̀ apá kan gé oyè wa wípé ọ̀gángan bẹ̀ wá dà gẹ́gẹ́ bí kíni o bayidọ́tul kíni o hamama bíi déédéé ibi tí ẹyin tí ma fi ilẹ̀ tọ́jú ẹyin àdàbà tó lè gbà òun lọ́wọ́ àmbẹ́ kíkéré rẹ̀ nu nígbà tí ànàbí ńdàgbà ti bi ọ̀gángan bẹ̀ dà gẹ́gẹ́ bíi títóbi rẹ̀ tán pátápátá ọ̀rọ̀ ìgbà tí yàn bá fi ọwọ́ síbi kan báyìí bẹ́ẹ̀ ló ṣe padà rántó sùmọ́kí làwọn afẹ́ lò bí ẹ ṣe stamp bẹ̀ stamp wo ni stamp tí ẹ mú láti sánmà min nur láti inú mẹlẹ fàyàtàlá làwù nuran ọgángan àyè yẹn wọn stamp ànàbí báyìí bẹ́ẹ̀ ni ń tan ìmọ́lẹ̀ báyìí ó jẹ́ àmọ́ wípé ìmọ́lẹ̀ wọ ara rẹ̀ salawatullahi wa salamu alayhi ọkàn di ọkàn tí wọ́n ti fọ́ àwọn akẹ́ tí wọ́n á jókòó sáà sàlám tó jẹ́ ìmọ́lẹ̀ ti Allah subhanahu wa ta'ala tó sì jẹ́ àlùbáríkà ńlá àwa ń bọ̀ níbi ìṣesí àwọn sọ̀hábà tí ànábì sì fi wọ́n lẹ̀ lórí ìṣesí nítorí wípé Allah subhanahu wa ta'ala ló sa ànábì lẹ́sẹ̀ abẹ́ kí lára àṣesí náà كان صحابة رسول الله صلى الله عليه وسلم يتبركون ببساط رسول الله صلى الله عليه وسلم ìtú ẹnu ànábì tọ́ba tú àwọn sọ̀hábà máa ń sáré sí wọ́n máa fi para wàkàbẹ́ẹ̀lì kàárọ̀kù tí oògùn bá jẹ́ nàìjíríà sàlám àwọn sọ̀hábà wọ́n sáré máa fọwọ́ pa kílẹ̀ rí wa lórí eléyìí جاء من حديث أنس بن مالك رضي الله عنه الحديث مفسدا مسلم رحمه الله تعالى أمسى وسيلة أم سليم يا أنس بن مالك أبي ما ولي يو أبي وو tí ọba wá sí nlé tábí ń dúró di ara lé ànàbí ọwọ́ àsún lórí ibùsùn obìnrin wà lẹ́yìn sàfihàn bí anásùsí wínú máa mi èsì ìsí nlé o torí eléròkèrò mi ó wá díjọ́ kan sí àwọn àwọn wálé ànábì ti wá sùn lọ obìnrin ìwádìí wọn ní ànábì kan ànábì máa tuntun ah lọ́ba lọ lọ́ba lọ sí ibi táwọn sì ń sùn sí ànábì sì làágùn tí àágùn ti sàn lọ́ba bọ́ síbi àágùn yẹn ní bá ń ha fọ̀ntọ́bọ̀sọ̀ àṣálàm làwọn bí ìtaka ọba takìjì ó jí lójijì àṣálàm ní ah mọ́dà tẹ̀sán nàìjíríà kí ló ń ṣe ó mùsùlùmí ọwọ́ ni à arọ́kù rẹ ni à ń ha oògùn rẹ ni à ń ha nítorí kíni nítorí wípé a máa dà sínú para a máa fi pa àmà wàhálà àtàrà wọn ọ̀bàyá ara wọn ọ̀bàyá ànàbí ni nam asọ́bùtì dáadáa ni tó ń ṣe o ṣe mistake nítorí pé ìmàlẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lára oògùn àbọ̀ amsa asalam nígbà tó di pé ó kó àwọn èèyàn rẹ̀ lẹ́yìn tí aláwọ̀ fi hàn wípé ẹ lọ kàábà padà ẹ yípo bẹ̀ ìyẹn jẹ ọdún kẹfà tí wọ́n ti dé Mẹ́dínà táwọn èèyàn ò fojú balẹ̀ inú àwọn èèyàn ti dùn wípé àwọn lọ Mẹ́kà o ṣùgbọ́n àṣẹwáṣẹ ń àwọn tí àwọn ara yìí wọn ò ànábì òní urwa ibn mas'ud athaqafi nígbàtí urwa dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ láàrin wọn àti al-mughira ibn shu'ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ láàrin àti abubakar abisanwo wọn báwọn lásìkò òun bá tó urwa sájókòó básìkò òun ṣe tó báyìí à ń bàbá rẹ̀ sí sálùwàlà bí wọn sọ hábà ṣe dàbò omi àlùwàlẹ́ ẹ̀nu èyí tí bá ń kẹ́m̀bẹ̀ mẹ́lẹ̀ wà láhùn òun kàlùkù ọ̀sà máa gbé wọ́n máa fi rárá rú àwọn ohun tí wọ́n ń ṣe wọn tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ tánìgbà tutọ́ báyìí wọ́n sàrí síbi tọ́hún wọ́n máa fi rárá tẹ́ẹ̀mì máa mìíra tí nǹkan kan bá jábọ́ àbóṣe báyìí níbi irun rẹ̀ wọ́n sàrí sí rúwàrí ogun torí ọba parasọ̀dọ̀ àwọn ará Mẹ́kà wípé làkọ́dẹ̀rọ̀ àìtù kìsọ́rọ̀ في ملكي وقيصر في ملكي والنجاشية في ملكي فما وجدت ملكا في أصحابي كمحمد في أصحابي صلوات الله وسلامه عليه mo ti rí ọba kísírọ àwọn ọba róòmù ní ọba fárísì ní o bí wọn ṣe ń da ọlá tí wọn gba ọba ní ń da ọlá yìí kọ́nà múrí nàjà ṣí tọ́jú ọba habasha ọba tó bá ti jẹ ní Habasha ní najasi bí tábà ní ọba tó bá ti jẹ ń bàdàn lólúbàdàn ah mo rí bí wọn ṣe ń dá ọlá ṣùgbọ́n kò sí èyí tí ọlá rẹ̀ tó ti ọlá nẹ́bí o ẹ̀yin ará Mẹ́kà yìí o wọ́n ní kí lórí ó ní à ah, tí bá ń sọ̀rọ̀ àti bá ń lo omi kan dànù báyìí wọ́n mọ̀ sáré fira tó bá tutọ́ wọ́n sáré síbi ìtọ́ tí wọ́n bá gbàràn lára ẹ̀ báyìí wọ́n sáré mu kí wọ́n tó máa jà sí gan ni à ah, para ti àwọn ará Mẹ́kà ọ̀dà ń pè á èmìlélẹ́ yìí o èmi ò tí ì rí ọba kan rí tí èé ṣe ti ìjẹni ń pa o tọ́jẹ́ ti kọ̀ ìyà téèyàn ṣe tinú ti fún tẹ̀dọ̀ tó sì ń tẹ́yàn lọ́rùn kó tutọ́ lẹ̀ báyìí káwọn ọmọ wa sáré la àkí wọn mọ sáré fi rárá ìrìn bíi títí ànábì ẹ̀rú bá wa ara mẹ́ka àwọn pẹ́kàn àfáà ní àwọn sọ̀hábà máa máa ń ṣe nǹkan ìjọ náà lọ́hùn láti fi sọ fún urúwà wípé sáwà tá à ń ṣe báyìí lẹ́wà lẹ́ẹ̀fẹ́ bẹ́ ni ìjà láwà sálẹ́yìn rẹ̀ tó wọ́n kẹ́kẹ́ kọ́ sọ fún wọ́n sàlẹ́yìn sàlẹ́m gẹ́bí urúwà náà ti kọ́kọ́ sọ ńgbà tó dé wípé ànábì kùrẹ́ṣì pọ̀ jù ọlọ́wọ́ tó o bá jọ pé àwọn eléyìí lọ fi kojú wọn wọ́n sà o wọ́n ní à fi hàn sí kó lè rí táwọn ń ṣe ojú kan ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam àníṣẹ́ àwọn sọ̀hábà máa ń tàbárọ́kà wọ́n máa ń fi àfẹ́rù ànábì wá ìbùkún ọlọ́run ọba subhanahu wa ta'ala khususan ìjọsàn bá gbọ́wọ́lé wọ́n máa rí wípé àlùbáríkà ọlọ́run máa wọ̀bẹ̀ جاء من حديث أبي جحيفة رضي الله تعالى عنه والحديث مخرج في الصين من بخير تعالى أبو جحيفة أن صحيح بي أمسى سلام نباتو ومكة تباكي مفاوية أبوان يعجو تباكي مفاوية وقام الناس أو يوى ديد لوبان النبي يأخذون يده ويمسحون بهما وجوههم أو يوصل لما أبوان النبي لو wọ́n wà máa fi ọwọ́ wọ́n máa fi pa ojú wọn èmi náà wá súnmọ́ bẹ́ẹ̀ fa akhadtu yada mọ́ wá mú ọwọ́ ànábì sallallahu alayhi wa sallam ńgbà mo mú ọwọ́ yẹn èmi náà fi pa ojú mi ìwà tí ìfọwọ́ kan ọwọ́ kan rí láyé tọ́lẹ̀ tó ọwọ́ ànábì sallallahu alayhi wa bákan náà òórùn tí wọ́n ń jáde láti bi ọwọ́ yìí kò sí òórùn mísíkù tó dùn tó ojú kan lọ bákan sallallahu alayhi wa sallam lára àwọn ìmà tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún tí ànábì bá kọjá ládùúgbò kan ní Medina wọ́n ti mọ̀ pé ànábì kọjá ń bí lónìí kí ni a fi máa máa أخرج الإمام البزار وأبو يعلى من حديث أنس بن مالك بإسناد قوي رحمهم الله أنس كان صلى الله عليه وسلم إذا خرج أو مر بطريق من ترك المدينة tí ànábì bá jáde nílẹ̀ báyìí tó bá kọjá lójú ọ̀nà kan náà ojú ọ̀nà Madina wújìdá mi ní òrò ìhà àwọn èèyàn máa gbọ́ òun olódò aládìdùn lára nabi sallallahu alayhi wa sallam fayuqal maru rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ wá ní anabi ah, ti kọjá ń bi darí lẹ́ni anabi ti kọjá ń bi darí lẹ́ni láìsí lọ́rọ́ fi ń dà oògùn ara rẹ̀ oògùn ara rẹ̀ salawatullahi wa sallam alayhi tó bá kọjá láti àárọ̀ wọ́n máa gbóòórùn pé anabi ti kọjá ń tí èè dọ̀sán tí èè dìrọ̀lẹ́ kí náà ní tọ́fà ó ní àlùbáríkà tọ́lọ́n fi sára nàbì sallallahu alaihi wasallam àti ìmálẹ̀ tí wọ́n fi stampu ẹ̀ salawatullahi wa salamu alayhi. bákan náà àwọn sàhábà fara wọn wọ́n mọ pàtàkì oríkèríkè ànábì salawatullahi wa salamu alayhi wọ́n sì mẹ ìmọ̀lọ́wọ́ bá ti bẹ́ẹ̀ jaamin hadithi ummil mu'minin aishata radiyallahu anha wardaha wal hadith mọ̀kànlá fi sahih annabi sallallahu alaihi wasallam oni kana idashtaka qalat idashtaka rasulullah sallam tí ara nabi ọba ya yaqra ala nafsi bil mu'awwidat anabi ọma ka àwọn ayé ọlọ́run téèyàn fi máa wà sọ̀rọ̀ lọ níbi aburú shaitan yóò máa ka fanafa fi yadai yamsahu bihima jasada yóò máa wá tu nǹkan síbi ọwọ́ rẹ̀ yóò máa fi pa ara rẹ̀ la falamastagba wájẹ́ òhun nígbà tó di wípé rírẹ̀ tọrí ànábì ó ní agbára gán kúntù akọrọwà lè ìyá aisha ní àwọn làmá ń ka àwọn àyàtì sí ara ànábì sọ̀sán ṣùgbọ́n tán bákàtán wà kúntù amsa wà ánihu bìyẹ́dìhì rọ̀já àbàrọ̀kátìhà ṣùgbọ́n mi èé tuntun bákà sọ wàrà mi kí máa fi ra ànábì la ọwọ́ ànábì náà ní wà máa fi ra ànábì la torí mo mọ̀ wípé àlùbáríkà ń bẹ́ ń bi ọwọ́ tí tọwọ́ tèmi ò sí ni. radiyallahu ta'ala ana ardaha ẹn tọ́jú ìyàwó ilé ànábì sàlám wọ́n gbọ́ yé débi pé wíyẹ̀ tọ́rí ànábì yìí o tí ò tiẹ̀ lé máa láyé kàǹkà tàbí ọmọ àfi rárá rẹ̀ táwọn bá tiẹ̀ lé bàkà ọwọ́ rẹ̀ àwọn ọmọ bá fi ra rẹ̀. ànábì sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà wọ́n máa ń sojú kòkòrò kòkòrò ní ma ń ṣe tí a nẹ́bì tí a bá ti rí pé ọ wà lẹ́sbìsì ó ń kálukú ọmọ ẹgbọ́mọ rẹ̀ wá láti wá fi gba ìbùkún ọlọ́run ọba tó fi sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam جاء من حديث الذي أخرجه الإمام أحمد رحمه الله تعالى في مسنده من حديث ذيال ابن عتبة ابن حنظرة ابن جذيم Dhayyalu hafidu Hanzala ni ọmọ ọmọ Hanzala olóńgbọ́n bàbá àwọn òtúbà wípé bàbá àti tàwọn tí ń jẹ́ Hanzala ọmọ ọmọ nígbà ríwáyà ìwá nígbà bàbá yẹn wà kékeré Utira sallam wọ́n wá gbé wá bá nàbì sallallahu alaihi wasallam àwọn òǹbí rẹ̀ wá ní ànábì bá ní bẹ́lọ̀n fọmọ yìí kó di àmì ọlọ́ọ̀láyé kọ́mọ̀lú ayé ebú kó sì dọ̀rẹ́ ọlọ́run ó ní afsa wa gbọmọ yìí hanzola ń gbana waqal barakallahu fik aw burika fik shakumar rawi àbí ni ọlọ́run fún ní albarika fọwọ́dọ̀ àyẹ́dẹ̀ wà lá rọ́ọ̀sì ànábì wa gbé ọwọ́ lórí ọmọ yìí fọmọsà rọ́ọ̀sì o ànábì wa ń fọwọ́ pa ibìkan lórí rẹ̀ tàfàmùsì bẹ́ẹ̀ ọba gbé fún wọn nígbà ọ̀pẹ́ hanzara ìwà àdàgbà wàkẹ́ẹ̀nà yìí tẹ abilmarit hanzara wà dẹn tó jẹ́ wípé àmì ọlọ́run ọba ìbùkún ọlọ́run bí kò ti dára rẹ̀ tí ara nìkan ọba ti wáyá wọ́n wà gbé wá sọ́dọ̀ hanzara hanzara yọ wà sádùn àfẹ́niw ọlọ́run fún ọ lọ́láàfíà o wàyàbọ̀ yadawo alamawi kẹfìsà sálàm ọ̀gẹ́gẹ́ bí tí wọ́n sọ fún wípé ànábì gbọ́wọ́ sí lórí rẹ̀ yáà fi ọwọ́ ara rẹ̀ kan bẹ̀ yóò fọwọ́ pa bẹ̀ yóò wà á fi ra ibi tí aláàárẹ̀ bá ní nǹkan ti ń sèwọ̀n bójú ní dùn ni o bẹ́tí ni o bẹ́yìn ni o bọ́wọ́ ni o fàbúrí ojú ẹsẹ̀ lára ó sì máa yá hangolam ti dàgbà o ṣùgbọ́n gẹ́gẹ́ bí tá a sàn fọ́ kàn lára rẹ̀ yóò máa ṣe báwọn yóò fọwọ́ kan tọ́sí fọwọ́ kan bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ ìmẹ́lẹ̀ ọlọ́ àbáríkà ti wà lára alhamdulillah náà àdúgbò sàsáràm kò sí láyé mọ́ lásìkò yóò bọ́ lébẹ́ àrùntọ́ ọbàyà. báyìí ni àwọn sọ̀hábà ni wọ́n ṣe ń amala nabi sallallahu alayhi wa sallam tí àdúgbò sàsáràm sì ń fún wọn ní àǹfààní kí wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí wípé ntọ́lọ̀ ń fi sí láì tọ́jú àlùbáríkà yìí àti èmọ́ràn ọba lára rẹ̀ Allah subhanahu wa ta'ala kò sọ fún ànábì kó fi ṣe àrùn sí àwọn èèyàn rẹ̀ bákan náà ìjẹ́ ànábì yóò sì máa tó hàn yóò máa hàn yóò máa hàn níbẹ̀ kọ́dà ìmáàmù Tabarani àti Abu Ya'la wọ́n gbà rìwáyà nínú rìwáyà Abi Hurairah ọkùnrin kan bẹ́ẹ̀ Madina ọfẹ́ ẹ̀sìn ọkọ wala isa indahu ma yujahizu bihi bínta kò sì ní nǹkan tí yóò fi pẹ̀sọ̀sọ́mọ yìí la tí ọmọ náà tẹ̀ mọ̀ pé a ah, ah, wọ́n sì mí ọkọ ọ̀rọ̀ bá sàásálà àrẹ́bí ní nǹkan lé àbí wa ni kí lọ mú sọ wípé agolo kékeré tàbí àwọ̀ kékeré tí wọ́n máa fi ìpara sí fasalata lahu min arọ́kì sáàtù lọ́dọ̀ lọ́dọ̀wá kéèyàn máa ha nkàrá yìí à ń bí ìwà mú kankan fi hàn ogún ara rẹ̀ ọwọ́ àhásìnà kọ̀rọ̀ ọwọ́ ni múrò ha fọ́lítà tó yà bè lọ́sọ fún kó fi para ọmọbìnrin yìí bá fi para gbogbo olùpátá ìlòrún aládìdò fọ́ká ní Madina títí tó fi jẹ́ wípé wọ́n wá ń sọ ilé ọkùnrin ní bẹ́ẹ̀tù al-mutayyibin ilé àwọn tí ọlọ́run ọba fi ògùn ànábì paláró dùnú táyé wá ń gbóòórùn dáadáa lára wọn salawatullahi wa salamu alayhi anabi sallallahu alaihi wasallam bó ṣe wá rírè láì sí iyèméjì a rí wípé ìfẹsẹ̀múlẹ̀ wà nípa pé àwọn àwọn sọ̀hábà ridwanullahi alayhim àwọn tó bá jábọ̀ àwọn sàṣálàm ogun rẹ̀ ní ètò ẹnu rẹ̀ ní wọ́n a máa fi ṣe ìwòsàn wọ́n a máa sì fi tọ́ àlékún orí ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó wá pẹ̀lú wọn so ó mú ìgbà tí yóò sí pẹ̀lú wọn à ń bọ̀ lórí ilé ọ̀rọ̀ ilé kàlẹ́ nìyẹn ṣùgbọ́n á dìbẹ̀ ó mẹ́lẹ̀ wá lè wípé gbogbo tí a ń sọ yìí kìí ṣe pé ànábì gangan ní ń ṣe fún ẹ bóyọ́ kà ń tijú wọn tàbí kọ́sàmọ́fẹ́ ìbáwọn nú jẹ́ ń bè pé ọlọ́kàn àkẹni wàjẹ́ àfi sọ̀hì àwọn afẹ́ kí ń pé kò rí bẹ́ẹ̀ o ànábì sọ̀rọ̀ sẹ́lẹ̀m fi ní nígbà tí wọ́n ń bá fa irun rẹ̀ ọsọ fún halak ẹ ti ń bá farun wípé kọ́bẹ̀rẹ̀ mi ṣíkìlì ayman láti bí ẹ̀gbẹ́ ọ̀tún báyìí bí wọ́n ṣe fábẹ̀tàn báyìí bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà ti dàbọ̀ sàlám fàkánà yíwa ziwa aléyìn ṣàrọ̀t àrẹ́bí wa ń irun rẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan ẹlòmíì yọkan mú ẹlòmíì mú méjì ẹlòmíì mẹ́ta ìwà ń pè fúnra tálé o fúnra ara rẹ̀ ń pè fún àwọn sọ̀hábà olótóyá fa apá yòókù kejì náà ó tún bẹ̀rẹ̀ pẹ̀lú apá titi àlàáfíà náà bó ń ṣe fa ànábì tó ń ṣe kíni o ó ti ń pè fún àwọn sọ̀hábà rẹ̀ tó ń kálukú kọ́lá wọ́n bò ní ẹlòmíì rẹ̀ ọ̀kan rí méjì mú eléyìí jẹ́ ìkìrọ̀rù láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam fún àwọn sọ̀hábà eléyìí owó ni àwọn èèyàn kan wọ́n wá fẹ́ gọ síbi àlámẹ́rì wọ́n fẹ́ gbéra wọn náà sípò ànábì sallallahu alayhi wa sallam tí wọn ò lágbáyà wọn rí wọ́n fẹ́ gbéra wọn sípò ànábì sallallahu alayhi wa tí wọ́n bá sọ lè dúró mi àti sọ. So wọ́n fẹ́ gbé àwọn sípàdé sàásálàm tí wọ́n ọ̀bẹ ìfọnu òórùn tí wọ́n máa bò lẹ́nu wọn yóò sì máa rùn yàn nú wọ́n fẹ́ gbé àwọn sípàdé nàbì sàásálàm láti lè bá àfi dayérú láti lè bá àfi kó àwọn èèyàn kúrò nínú ojú ọ̀nà tó fi ànábì sallallahu alaihi wasallam tó fi sí. ànábì sàásálàm wá àwọn nkéyìí nínú ìsàlẹ̀ ọkẹ̀ èèyàn gángan èèyàn wá lè máa wò pé ah, bóòlù ogun náà sì á rí téèyàn ọmọ wa tó fi para irú ogun wa ní àtúbà wọn irú èèmọ̀ wọn ni ọwọ́ àwọn mẹ́tò bẹ́ẹ̀ bákan náà ìtọ́ yóò kà ìtọ́ ni tó sá máa jẹ́ wàláhì lẹ́dí ìlàìlàìlàwà ìtọ́ ànábì kìí ṣe tọ́ lásán o ògùn rẹ̀ kìí ṣe ògùn lásán o salawatullahi wa salamuhu èyí tó bẹ́ẹ̀ kan ara rẹ̀ nù nǹkan mi padà nǹkan ti tú kúrò ní nǹkan lásán bóyá òfomi sàlàwàlá ni èyí tí fi ń fọ̀ kúrò nù ara wọn omi gan fún rẹ̀ ó tún ti di omi ìmà. àwọn afẹ́ jí á mọ̀ wípé àwọn tí a náà fẹ́ fira wọn ju ànábì sọ̀rọ̀ sálàm níbi eléyìí wọ́n ń ta ayé jẹ irọ́ ní ń pa. أخرج الإمام الشافعي في مسنده والإمام أحمد في مسنده والإمام الترمذي في سننه وأبو داود في سننه والنسائي في سننه والبيهقي في سننه الكبرى من حديث أبي سعيد الخدري سعد ابن مالك ابن السنان الخدري radiyallahu ta'ala rọ́dọ̀ Sa'd bin Malik bin Sinani táà ń pè ní Abu Sa'id al-Khudri ó ní àwọn èèyàn kádà wà bá sàásàrà ìjọ kan wọ́n ní ya Rasulullah eré òjìṣẹ́ ọlọ́run ọba anatawadda min ma'i biri budaa ní ruwaya mi anatawadda min biri budaa wa hiya bi'run yulqa fiha al-hiyat wà lùhùmùl kìláàb wà nàtìn inú wáyà mi wà ádìrú nàás inú wáyà mi wà mà yúnjì nàás bidomi sin anabi sallallahu alaihi wasallam wọn wá dáwà bá ń jọ kàkó ya Rasulullah kànga kan tí ń bẹ Mẹ́dínà yìí sáálé lára àwọn kànga tí ń bẹ ń sáà lè máa sàlùwàlà níbi omi ibẹ̀ nínú ẹgbàwọ́ mi wọ́n ti ẹ̀rí ànábì ti sàlùwàlà níbi omi gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n wá dojúkọ pé àtàtàwọ́ dọ̀ mẹ́rin bùdọ̀ á ànábì sọ́ máa sàlùwàlà láti bi omi kànga bùdọ̀ á ìrìwáyà tàbí Sa'id wọ́n mọ̀ mọ́nà bọ́ sàṣálàm ni wípé ànábì sọ́ ti ẹ̀ lẹ́tọ̀ fún aká máa sàlùwàlà níbi omi kànga bùdọ̀ á tọ́bọ̀ wà lè bùdọ́ àbí dọ́mì bá ṣùgbọ́n dọ́mù rẹ̀ lọ́wọ́ ashar bírì irí annabi ajọ wà mẹ́dínà ni o yulqa fi àlè híyádù híyádù lọ́dọ̀ lábáwá jámù ni jámù hídọ̀ ìfẹ́ wá ń pè ní hídọ̀ tóbìnrin ọ̀bà nírun gbogbo tí fi ń kín abẹ́ rẹ̀ táìmù tí ò nírun yìí òní ń pè plural rẹ̀ ní híyádù bitakhfif maryam amari tí a máa sọ in tó bèyìn bá lòkù tó fi kín abẹ nígbà tí ò nírun wọn máa máa sọ bí kàngáhùn wà lùhùrùmùlì kìlà ìgbà mi ń bẹ tá a bá òkú ajá ń bẹ kọ́dà wà nátìn kí n túmọ̀ nátìnù àti àwọn nǹkan olóòórùn burúkú ti rùn nátìnù yẹn rí wáyà mi ìwà túmọ̀ rẹ̀ wípé wà á dúró táwọn èèyàn bá ṣègbọ̀nsẹ̀ tán ní tí wọ́n bá yẹn nùdí wọ́n tún máa sọ ọ́ bẹ̀ kí ni tá a fi túmọ̀ rẹ̀ wà mayunjin nas àti ìgbà tí àwọn èèyàn tí wọ́n bá gbọ̀nsẹ̀ ní tí wọ́n fi clean abẹ́ wọ́n gbà náà wọ́n tún máa sọ ọ́ bí kàngáì. abiwa ni innal ma'a tahurun la yunajjisu shay hadithun thabit omi tó bá mọ́ kò sí ti ń sọ di ẹ̀gbin kí la wá fẹ́ lò ń bèrè wáyà yìí. omi bọ́yá agbọ́yé pọ̀pọ̀ ni torí apá kàwọn àfa wọn ní gbogbo bí omi bá ti lè wà tó wá jẹ́ wípé máwùn yẹn góyìrù járí kìí somi tí ń sàn ọwọ́ àánú òbí kan náà ni. tọ́bẹ̀ jẹ́ pé ìdá hurrika ahadu tọrọfẹ́yì taharraka al-akhar ìdá wọ́kọ̀ àfi nàjásà tó tanajjasa bí ha ṣùgbọ́n mi tí a ń bẹ mi etí rẹ̀ ń bí etí kejì omi tẹ́gbìn bá bọ́ ọ́nù rú omi báwọn a gbọ́dọ̀ lù mọ́ fún ẹ̀sìn hadithi ló jẹ́ àmọ́ wípé kò tó wá rí bẹ́ẹ̀ kí lè rí wa imam abu ńgbà tí wọ́n ń kéwú lọ lórí hadithi wọ́n wá lọ medina kọ́yìnmù bíi bùdọ́à kànga bùdọ́à ẹni tí mọ́dún tó ń gbà náà wọ́n wà lọ bóńtọ̀ wípé dákun ìdá kẹfọ̀ mẹ́wàá hadil bíir kẹ́mi yabluk tómi bá pọ̀ nù kànga yìí ìmọ̀ àtọ́bọ̀ ó ń tọ̀ níyà téèyàn bá lè dúró nù rẹ̀ yablugul ana ó lè débi ìdodo lókè ń bí i wọ́n ní tọ́wọ́ wá kéré ńkọ́ wà ìdá náà fàkúntù wà kẹ́fà ìdá náà tómi ibẹ̀ ọ̀bà pọ̀ táìmù tómi inú kànga yọ̀ ọ̀bà pọ̀ omi rẹ̀ pọ̀ tán wọ́n ní téèyàn bá kó oorun rẹ̀ kò ju bí ìdodo ń bí lọ ah, téèyàn bá wá tómi rẹ̀ bá wá kéré ńkọ́ hmm, ó ní dúnlẹ̀ àwọ̀ láàrin báyìí tá a bá sì wo ohun tí wọ́n fi ń dìhun kò ju bí ṣíbùrù lọ gbogbo tí fi ń dé kò ju kàńkò kan lọ tọ́ba kọ́tà o ń débi tọ́ba fà yóò débi imam abu dawud ni àwọn amú aṣọ àwọn àwọn fi wọn àwọn rí wípé kò ju déédéé ń tẹ́ni ń sọlọ lẹ́yìn rẹ̀ mọ́bù bùdó àì àtúwà òpá àwọn ò tiẹ̀ wo etí rẹ̀ fàyídà kánà arduha sittata àdúróìn fífẹ́ rẹ̀ kọ̀wà dùbọ̀ mẹ́fà lọ ẹ̀dàkùn irú omi báwọn tí wọ́n bá mì létí ń sétí kejì sí òní mi naam ìgbọ̀n mélòó ìgbọ̀n mẹ́fà tó ṣe déédéé irú kàngátà ń gbẹ́ ní ìsìn three feet ní ojú rẹ̀ ìgbọ̀n mẹ́ta ni dọ́bù rẹ̀ báwọn tí àwọn bá lè rí ọmọlòkòtò bá lè fẹjú tó báwọn tí wọ́n wá mi etí ẹ̀ ń bí etí kejì yóò ní àbí òní mi tí omi bá ń bá dẹ̀rẹ̀ gúnbì kan tí àwọn bá kigi bọ̀ ń bí igi ó mi etí kejì àbí òní mi etí kejì yóò mi etí kejì ṣùgbọ́n àwọn ń bọ̀ mi ta fẹ́ lò mẹ́ torí ìdájọ́ tí ń bẹ́ bí bí rògbòdọ́ àì kìí ṣe fíkìú kékeré ní bẹ́ẹ̀ ṣùgbọ́n omi wo ni ń jẹ́ bẹ́ẹ̀ bí irun bíl madina kànga kan madina ni tọ́jẹ́ yí pé ó kọ àyè bí tí kànga ń wà ní jẹ́bùdọ́ à lọ́dọ̀ àwọn apá kan àfa ọ̀kan wọn nílà ẹnì tọ́gbẹ́ kànga tó ní ní a fi sọrí rẹ̀ ó ń tọ̀ ní jẹ́ bùdọ́à mí bà ní sáídà àwọn bà ní sáídà ara wọn lẹ́ni o ṣùgbọ́n omi anabi sallallahu alaihi wasallam ti wá bí omi ìrìnjọ kan fábàṣà kọfí anabi wà tutọ́ sómi báyìí wàtàwádọ́à anabi sálùwàlà wàdáà bìdálùwìn anabi sálùwà sí bí omi o anabi tún ní ẹ bá ń gbé bí dòrò kékeré kan ànábì ìfọwọ́rìkèrékè ara rẹ̀ ó tutọ́ síbi omi fàmájàwù ànábì wàá gbẹ̀mí nínú odoro wàrọ̀ dàwù àléyà ànábì tó dà sí bírù bùdọ́à láwọn àtìgbà náà kò sí òórùn tó bọ́ọ̀bẹ̀ tó borí omi o àwọn ń sọ ń pa pé wọ́n mú òògùn ara ànábì sọ̀rọ̀ àṣálàm ẹwọ́n nù nǹkan tí ń bọ́nu bírù bùdọ́à tó bẹ́ẹ̀ kó tó bẹ́ẹ̀ kó borí ògùn tí ọ kó borí òórùn tí ọ máa jáde ńbẹ nítorí pé eyín tó ju òórùn lọ tó ju mísíkù lọ tó ju ẹni lọ́fíńdà láyé lọ oló ti dára rẹ̀ látara nàbí sallallahu alaihi wasallam wàkẹ́ mọ̀ ìdá mẹ́rin dọ̀mọ̀rin tálà rẹ̀ kátàrà rẹ̀ ọ̀bàyá yùsí àrẹ́bí ọ̀sọ̀ fún wípé ìtẹ́sílì mímá ìbírí bìdọ́à lọ́rọ̀ ìwẹ̀ níbi omi bìdọ́à bú omi kọ́ lọ fi wẹ̀ fàyídà tásàlà bìhí nẹ́ṣàtọ̀ kàánàhù kọ́m kàánàhù nẹ́ṣàtọ̀ mìíràn ìkọ́ ojú ẹsẹ̀ ni ó sì dàbí ẹni wípé nǹkan kò ṣe mọ́. jàmáà ẹ wá jẹ́ àwo déédéé omi o àti irú tí máa bọ́ ọbẹ̀ ta ló ń tọ̀nà mọ̀ bí adama tí nǹkan kan lè jáde lára rẹ̀ tó lè borí irú báwọn ntòbi fìmẹsírẹ́tì ti fi nura oku nǹkan ìbéèrè wa wá pé sáwọn ará àmàdínà ní ọlọmọ ẹ lẹ́ẹ̀bẹ́ apá kan àwọn àfáà ní sí àmànàfíkì náà àwọn àfáà kan ní ẹ̀mọ́ màá ma torí pé mànàfíkì náà ó lomi kò lè jàtọ̀wọ́ ọ̀tá ni o àwọn mànàfíkì wà iná màá hádà rí torí kò dìnnà síbi jẹ́ ńlẹ̀ nǹkan sí afẹ́ni gbẹ́bẹ̀ àti kìtúni o àti àgbàrá òjò ala kulli hal àwọn tó lè chíńjì nǹkan ní dàbí omi ṣùgbọ́n tó ti tẹ́lẹ̀ ń bẹ Allah subhanahu wa ta'ala fi ń fọ omi náà bí rùgbùdó ò sì chíńjì lálẹ́nu tàbí ní sèsí jama'a tàbá wá ní àwọn sọ̀hábà bí ànẹ́bì bá nje a ìjẹ́ àti gbọ́yé ní kpeyi pé ìtọ́ ìyàtọ̀ sí tọ́ àbá àgbọ́yé naam tọ́ bá jẹ́ pé ìtọ́ tèmi àti ní ọ yẹ kó lé bírùgbùdọ́ àkùn lóòrán ni ogun ara ànẹ́bì só ogun lásán ni bí kápẹ́ bẹ́ẹ̀ bá ni ọ yẹ kí bírùgbùdọ́ àkótó burú sí lóòrán ni àti sàsílámù ni jẹ̀máà ibi àwọn bọ̀rì ọ̀kan nínú àwọn tó jẹ yíó tán kí alọ́sùwàtàrà kọ́mọ̀jì ọ̀tán sórí ìtọ́wọ̀n kó tún àsìkò tó náà sí ó ní bàbá yín bàbá máàdùn yín o ebọ́dà lẹ́ni ní sọ báwọn mmadu ó jẹ́ ìrara ṣé Ibrahim tán nítorí pé àwọn ní abà fìlè má dùn lílẹ̀ ṣé ìwà sàdúrà bẹ́ẹ̀ ṣé òtútọ́ bẹ́ẹ̀ àlùbáríkà ṣé òwúwọ́ bẹ́ẹ̀ má dùn wá ń tóbi sí ń kún sí ọwọ́ àdìsìn ọwọ́ àánú òṣèwírídì mọ́ ṣé ẹ rí gbọ́dọ̀ lẹ́ṣẹ́wù ọ̀kan náà àfa wa Musa Bani Amin ọlọ́ba lẹ́kùn dáadáa wọn ó wà Malaysia ní ìsìn wọn wá fèsì àfa wa ní ọ̀rọ̀ tó sọ yìí ó lẹ́sì ṣé Ibrahim ló fi lè má dùn lílé àbí ńgbọ̀ wálé ó ṣe déédéé gbàtẹ́ ń fi lílẹ̀ ọwọ́ sàdúrà bẹ́ẹ̀ òtútọ́ bẹ́ẹ̀ òun ló dé má dùn ní àlùbáríkà so náà ló fi lè yọ àìlílẹ̀ na àbọ́mọ tí ń jáde yíwa ìlọ́dọọdún ti máa dùn tó ṣẹ́ṣẹ́ bọ́ bá ń fi lé yíwa ní bá ń wò ọ̀sọ́mọ́ bàbá wa ustaadu wa ṣé mikahil rahimahullah ọlọ́mọsàbà ní kẹwọn àwọn ni a ń sọ eléyìí fún wa ara wọn nígbàtí torí pé tòsílẹ̀ adébúná wọ́n wá ń wà lọ́ọ́ kó ọmọ bóde pé kí ṣé wọ́n máa fọ́ pa wọ́n lórí pé ìbùkún ti wọ̀ àbáríkà ti wọ̀ wọ́n náà wá ọ̀hánjọ́ náà dádì àwọn wá ní àwọn obìnrin sí ọ èmi ò lè fọwọ́ mi lórí wọ́n wá ní bọ̀dá àwọn kan bẹ́ ń gbà náà wọ́n máa dáko àwọn tí ó sì fọwọ́ kàn à ń lọ Madina bí anabi ti sẹ̀mí àwọn kéwù ń bẹ̀ àwọn ò sì kéwù àwọn kéwù dáadáa à ń di àgbà afá èyí tó àfọwọ́ kàn lórí ń sádàn lẹ́kọ̀ọ́. jamaa ntí a fi tàn o wọ́n wá fẹ́ máa gbéra wọn sípò àdókòsọ̀rọ̀ àṣálàm ìtọ̀ ṣéwù àlùbáríkà ni omi ara ṣéwù àlùbáríkà ni ẹ̀jẹ̀ ara ṣe albarika ni wallahi ìrọ́ ní ń pa in tí Allah subhanahu wa ta'ala ìrìn tó mú ànábìrì salawatullahi wa salamu alayhi so musa wùrìn lẹ́yìn ìgbà náà kọ́dà Abubakar ìtú ẹnu rẹ̀ àwọn èèyàn fi para oògùn ara rẹ̀ wọ́n èéfi para wà wúwà afdalu adìlẹ̀ umma ba'da nabiyyiha tó tó lọ́gbẹ̀ lè kíámà tí gbogbo àwọn ànábì ọlọ́mba wà àlìjẹ́nà tán tí wọ́n bá rẹ̀ nìkan tún wà àlìjẹ́nà náà bí adama tó jẹ́ pé ìntàwọn ànábì gbọ́ ìlọ́tẹ̀lẹ̀ abakiri ni ó jẹ́ ní gbogbo ayé àti ó wọ́n èé fọ́ ọ́ rálá o wọ́n kò tutọ́ lẹ́rì wọ́n bẹ́ mọ́ radiyallahu ta'ala anhu àrùbọ̀ naam àwa ti rí ẹ̀rí nípa wípé àwọn sọ̀hábà ridwanullahi alaihim kọ́dà ìdájọ́ sọ̀sẹ́ ní àdísà Anas ila duril ansar táàbì bá ti wá sí agbolé àwọn ansar òun kálukú ọmọ ọkọ̀ ọmọ wọn bóde fa kana sallallahu yamsahu àrùnbí ọwọ́ àgbọ́mọ́ ọwọ́ làwọn máa lórí yóò máa fọ́ ọpọn lórí nǹkan ọ̀kan yóò máa bà rọ́ọ̀kà wọn yóò máa sọ pé lóun jẹ lálùbáríkà jẹ̀mọ́ ẹ̀já wọn náà máa gbádùn ìfì káàkiri wọn ní jésù nífẹ̀ẹ́ ọmọ wẹrẹ tó bẹ́ẹ̀ tó ànábì wa ni ó gbé wọn sẹ́sẹ̀ rẹ̀ ọ̀fọ̀ ọpọn lórí ó súre fún wa àdìsí anẹ́sì bẹ́nu sọ yìí máa ń tàbí yóò wà dúró à gbogbo wọn yóò máa gbé wọn lẹ́sẹ̀ yóò sì máa ṣàdúrà fún oní àbáríkà eléyìí ló tún bọ́ bẹ́ẹ̀ oní àbáríkà eléyìí ló tún bọ́ bẹ́ẹ̀ oní àbáríkà eléyìí ló tún bọ́ bẹ́ẹ̀ oní àbáríkà. àwọn ọmọ tí ànábì wa ń fọ́ ọpa lórí wọ́n ju ọmọ tí ànábì Ìsá Jésù tó fọ́ ọpa lórí lọ. ànábì Ìsá lálùbáríkà ni ṣùgbọ́n àlùbáríkà rẹ̀ tó ń tọ́ ti ànábì lẹ́yìn salawatullahi wa tó bá wá rí bẹ́ẹ̀ wa ta'ala tó rán nábì sí wa kò lú ọ̀rọ̀ rẹ̀ ẹnìkan wà ní rí ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala àfi kọ́ máa tẹ̀lé ànábì kúlì in kuntum tuhibbuna Allaha fattabi'uni tẹ́ ẹ bá lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ mi ni ẹ tẹ̀lé ntọ́lọ́ sọ́rọ̀ kúrò nínú fún ànábì sallallahu alaihi dákun ayé náà ni ìsìrọ̀ náà mi wọn ò sì gbà káfí rúgbọ̀n ẹlẹ́mìí iṣẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé ń ṣe dákun ṣàánú mi ẹlẹ́sẹ̀ mi báyìí má jẹ́ ń tán sórí apágbọ̀n báyìí bí akọ̀wé símẹ́ǹtì pàdé ìwọ ọlọ́run yóò mọ̀ bẹ̀ ní gbogbo gbà kì í wá sí pé yóò rẹ̀ nínú nírun gbà òní ọ̀kọ̀ọ̀kọ̀ yọ àpòlà mi ò tí ì lé òkè alọ́sọ̀rọ̀ yóò jẹ́ olókè rọrùn bá nàbí ṣe fún àná nǹkan lọ́wọ́ àfà o lílẹ̀ ìmánì mi ni o ọ̀rọ̀ ajé amú ni o ò gbọ́dọ̀ takò èèwọ̀ ni ìran ní ìparíparí àtàbárùkù bí afẹ́sọ̀rọ̀ sálàm ìmá fi àfẹ́rọ̀ sàsálàm máa fi wáyé bùkún lọ́tọ̀ àdọ́lọ́sọ̀ àtàlá a rí pé ìntọ́lọ̀ ń fi ara ni salawatullahi wa salamu alayhi tó sì ṣe ní ẹ̀tọ́ fún àwọn umma khususan àwọn tí a rí àṣàṣálàm láti fi nǹkan náà máa ṣe ìwòsàn àti fi máa fi nǹkan náà wá àlékún tó sì jẹ́ wípé ńgbà tí ànábì wà wọ́n ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ sí àwọn tó wá lókùn nígbà tí yóò sì láyé mọ́nà aṣọ rẹ̀ ni o síbi rẹ̀ ni o abọ́ tó fi jẹun rí ni o séèyàn tó fi lè ṣe tàbárúkú ní ìparíparí Abu Talha ẹsàfilà Abi Ayyub al-Ansari tí a sàn délé rẹ̀ Abu Ayub al-Ansari ní Mẹ́dínà lára ìmà tí wọ́n rẹ̀ sàṣálàm àti ìmọ̀lẹ́lọ́n ti rẹ̀ ilé rẹ̀ ilé alájà méjì ni ẹwọ àtìgbáyé ànábìnu tọ́lọ́ bá ṣe bẹ́ẹ̀ fún yàn lọ́nà halali kìí aramu wọ́n lè wọ̀ ní kéèyàn ọ̀kọ́lé alájà méjì ẹ sọ fún wa pé irú ilé ń bọ̀ ta ni o àbí àyò tọ́ba jẹ́ aramu ànábì òní bá wọn wọ ọwọ́ ní káàbí ọmọ ní la misali ti da wọ́n kó kó ó wá ní ẹ̀rù ń bà mí torí pé tí táwọn ọmọ fara máa ní ọ àwọn lè má ṣe gìrìgìrì lókè kó má yẹ pé táwọn tó fẹ́ sùn ni àlejò rẹ àlejò mani kámẹ́rì bínú ọlọ́run náà ní bá lẹ́rù amsasa ní ni asahabi àwọn èèyàn ọmọ wa bẹ̀rẹ̀ dájú ẹ̀sìn lọ́dọ̀ mi wọ́n máa wá kí mi ará ọmọ ní wọn máa nù wọn ẹ̀ńtọ́rẹ̀ ọ wà nù nù wọn ìgbà tó wá gbà àbí wà wà sálẹ̀ àbú àyùbù ní tójú àwọn máa kàn tí àwọn bá ṣe é sì dàmí ilẹ̀ lásán yìí aṣọ wọn sàyí ju aṣọ bẹ́ẹ̀ wọ́n mọ kọ̀gbọ́dọ̀ kan sáré sáré la ṣùgbọ́n kílà wàá fẹ́ fàyọ ọwọ́ ni tán bá ti ṣe ń jẹ àwọn ọ̀wà ní jẹun òní jẹun gbogbo oúnjẹ tí ń ṣe pátá wọ́n wà á gbogbo ẹ̀ síbi tré àbọ̀pọ́n tí ń lò ń gbà náà wọ́n gbogbo oúnjẹ bẹ̀ pẹ̀lú ẹ̀kan náà wọ́n wà yóò mọ̀ wá bèrè pé àìrìnà mọ́wúdíwà sọ́sàlám apá abúlà nàbí ti jẹ́ bí ó jẹ nítorí kíni kó lè jẹ́ pé bí ọwọ́ rẹ̀ ojú ọwọ́ ń lo nóòbù rọ̀já àbárọ̀kàtì láì fihì láti fi lè fi máa wálé kún àlùbáríkà ọlọ́run ìbùkún ọlọ́run ọba tí ó ti di ààyè yẹn àwọn ẹ̀rí ti dájú ṣùgbọ́n ǹjẹ́ lómìn ní ẹ̀ ń bá lóǹtún nìyọ́ ní pa fún wa o ọ̀fẹ́ gbà wá ní o àájì àmú ni o intan clear nìyẹn inshallah rahman tó bá jẹ́ a sọ̀rọ̀ nípa àwọn ntànà bí wàá lókun gbà tí ó sì láyé má sáǹsà abẹ́ kó dànù ni àbí wọ́n ń lò bákan náà tó wáyé pé à ń lò ni sọ́wádìí sìn tó bá sì wàdìí sí sàálẹ́rì lórí ẹ tí ó bá sí mọ́ sàálẹ́rì lórí pẹ́kọ̀ sí mọ́ lẹ́nu ọkà jẹ́ ẹran kan wá pé àdúgbẹ́dọ̀ ọlọ́run ìfòrò tí mo ṣe ń gbà mọ́ wọ Mádínà lórí gàgà arun kan yìí ah ìfòrò tí mo ṣe lórí ọ̀rọ̀ kò tí ì tó ìfòrò tóbi fi ń bímọ àwọn bí ó ju ìfòrò tóbi fi ń bímọ lọ gágárún kẹ́ni kò lè gbà lọ́wọ́ mi mo mọ tó jù mí kan sówó tí mo ná kí n tó ríra ni mo fẹ́ sọ ni àbí wàhálà tá a ṣe odidi òru méje ọ̀sán méje la fi rìn kó tó di pé adélé ẹni hùn ràyàrí àmà sàbẹ́sì mi ṣé irú rẹ̀ ń bẹ̀tẹ̀ nìkan lè sọ bẹ́ẹ̀ fún wa kí làwọn tá a nílẹ̀ rí lọ́wọ́ tá a fi mọ̀ pé irú òsì mọ́sàn pé irun ọ̀sán ní kọ́kọ́ síbi yan naam kí láyé mà agani ń tara wọn jò ní wọn wá bí mọ́lúdì kan ní sọ pé àbẹ̀tẹ̀ nìkan àbíkọ̀ wúyẹ sọfíọ́ ara tí mo sọ fún ọ náà nù ara rẹ̀ balẹ̀ wọn tó wò ní kó jẹ́ kó bá mú padà ìdààmú gidi ni àjàgbá ni ní káwọ́dà fọ́tò àdàbí nù tó ní lọ́nà ẹ̀ṣẹ́ òkú mẹ́ta gbogbo Nàìjíríà

yóò ma bi yá ń bẹ̀ ètò ajá awa àwa ntẹ́ kìí sagidi èèyàn fẹ́ o kọ̀fẹ́ o àwọn ọ̀sàsọ̀ ń tọ́ lọ wí àtànàbí mi tó bá wá wọ̀ tẹ̀lé gbówọ̀ mọ́tẹ̀lé kò mú pé lọ kò mú jà lọ kò má gidi lọ ṣùgbọ́n àwọn ọmọ abẹ́lọ́ ń kó lu àwa fún àti jẹ́ kí ẹnì kejì ọmọ pé àṣentọ́lọ́ nítorí ẹ̀ránù sàsámrì kó lè máa jẹ́ àlékún àìrí ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa. Allah subhanahu wa ta'ala à ń sọ ẹ̀rí jọrè lórí tó fi ràn nábì mọ́jì ó di yẹ̀yẹ̀lé alórí ní ọ̀gbẹ́ àlìkíyàmá wá jẹkùn sí ọlọ́run síjọ́ ọ̀nà rẹ̀ wà bí ẹ̀rí yẹn ṣe ń kílẹ̀ àṣì àtó bẹ́ẹ̀ ni ìlú ìjẹ́ kí ara ọmọ ni wá sí ilẹ̀ ní ẹlòmíì fi ń kọ̀ láti máa lékún lórí òdodo ìpé ẹwọ gbogbo ọ̀n tẹ́ ń sọ náà gan kan dá wàhálà sí yẹn lẹ́mìí kí ọmọ gbọ́ gan pé yàn èyàn ọmọ wa bẹ̀ náà ni pé dákun kèése gbóntàn náà ń sọ lágbára wa ti ká láti lè ṣetán à ń bẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yìn kọ̀sẹ̀ntólè pò ń bọ́ mbẹ́ ọ̀rọ̀ wájú kọ̀sẹ̀ntólè pò ń bọ́ mbẹ́ irọ́ kọ̀sẹ̀ntólè pò ń bọ́ mbẹ́ ó dùn ní o ọkàn ní o gbogbo ẹ̀ náà ń jọ ń wọ́pọ̀ aláàsì lékún ṣùgbọ́n tí ń bẹ́lẹ̀ gangan ẹ̀já yé orí káwá wo pé bóòlù kálukú ṣe bùjẹ́ ń bẹ̀ tó àti bóòlù àwọn èèyàn ṣe kí ni o bóòlù yẹn ṣe gbà lọ́wọ́ ànábì sàlámsì àfikẹ́sọ̀rọ̀ nínú àwọn tí ó mú ànàbí lọ́tàláyé tẹ́kùn wọn wà ní lókun mọ́lálìkì àmà mẹ́jẹ̀mí àti yẹn wà ń bẹ́ o rájàkun sóre nínú ẹni tí ó fẹnu kóbá rẹ̀ lọ́rọ̀ sàṣẹ́lám láyé ń bíbáyé èmi àti mẹ́jẹ̀ àwọn àmì bẹ́ẹ̀ salawatullahi wa salamu alayhi bákan nínú ẹni tí ó lóhun tẹ̀lé ànàbí tí ó pọ̀ náà lọ́gẹ́ tí ń fi ṣe yẹ̀yẹ́ ọba forúkọ sí yẹ̀yẹ́ tá fi ṣe yẹ̀yẹ́ tó o mẹ́sàn kò ọba lẹ́sẹ̀ sí yẹ̀yẹ́ tá fi ṣe yẹ̀yẹ́ Allah subhanahu wa ولا دكم سورة اتسو ما جيو يعني كل ريانك وكوا لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي له الملك وله الحمد وله الخلق والأمر يخلق ما يشاء ويختار ما كان لهم الخير أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد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 هدايتي بنور توفيقي سبحانه وتعالى وقد كان رسول الله صلى الله عليه وسلم مباركا حتى لم يخف حاله على أصحابه لذلك ما كان رسول الله صلى الله عليه وسلم يمنعهم إذا أخذوا يتبركون بمن فصل من آثاره صلوات الله وسلم عليه وقد كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى بقوم بأصحابه كانوا يأتون ويأخذون بيده ويمسحون بهما وجوههم جاء هذا من حديث الذي أخرجه البخاري من حديث أبي جحيفة رضي الله تعالى عنه قال فقام الناس يأخذون بيد رسول الله صلى الله عليه وسلم يمسحون بهما وجوههم فأنا أخذت يده فمسحت بهما وجهي فما لمست مسست شيئا أطيب وألين من كف رسول الله صلى الله عليه وسلم وإن سألتموني عن رائحة عرقه صلوات الله وسلامه عليه فرائحة عجيبة عالية في الانتشار حتى كان رسول الله صلى الله عليه وسلم يستدل أصحابه على مروره بسكة من سكك المدينة بوجدان ريحته الطيبة إذا مر بأية سكك من سكك المدينة جاء في المعجم الطبراني وفي مسلم بن أبي يعلى من حديث أنس بن مالك رضي الله تعالى عن أرضاه قال كان الرسول صلى الله عليه وسلم إذا مر بطريق من ترك المدينة وجد منه رائحة الطيبة وكانوا يقال قد مر رسول الله صلى الله عليه وسلم بهذه الطريق وكان رسول الله صلى الله عليه وسلم في الحديبية قد رأى عروة بن مسعود الثقفي عجب العجاب في معاملة صحابة صلى الله عليه وسلم بنبي الله صلوات الله وسلم عليه وكان رسول الله صلى الله عليه وسلم إذا توضأ ابتدروا ودوءه وكانوا يمسحون به وجوههم وأيديهم وإذا تحرك وسقطت شعرة من شعرات رأسه ابتدروها كذلك إذا بصق بصاقا ابتدروه وكانوا يدلكون به أجسامهم لما رجع هو إلى قريش أخبرهم بهذا الخبر بأنه قد رأى قيصر في ملكي وكسرى في ملكي والنجاشية في ملكي فما وجدت ملكا في قومه أعظم مما رأيت من رسول الله من محمد بين أصحابه فكأنه يخبرهم أن قومه لن يسلموا أبدا لعدو وكذلك كان رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى كما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها كان رسول الله صلى الله عليه وسلم يقرأ المعوذات ثم ينفخ في يده فيمسح بهما جسدا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 وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان اتقوا ربكم في السر والعلن قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله فكان رسول الله صلى الله عليه وسلم ريحه أطيب من ريح مسك كفه ألين من مس الحرير عرقه أطيب من كل شيء لذلك رأينا ما جاء من قصة بئر بضاعة وهي بئر بالمدينة لرجل يقال له بضاعة أو لموضع يقال له بضاعة وكانت هذه البئر وقعت في بني ساعدة من أهل المدينة كانت هذه البئر يلقى فيها الحيط ولحوم الكلاب والنتن وعذر الناس وما ينجي الناس وما هذا كان صلى الله عليه وسلم يتوضا من مرب بضاعة وأقر أصحابه أن يتوضأوا من مياه ولكن ما نالت هذه البئر ما نالت إلا ببركة آثار رسول الله صلى الله عليه وسلم وقد سبق أن بصق رسول الله صلى الله عليه وسلم في بئر البضاعة وتوضأ صلى الله عليه وسلم وصبه في بئر البضاعة وكذلك دعا بدلو ثم توضع فيه ومج الماء من فيه ثم بصقه في هذا الدل ثم رد على بير البضاعة فكان إذا اشتكى أحد يأمره أن يغتسل من ماء بئر بضاعة فيقوم من مرضه كأنه نشط من عقال هذا الذي أخرجه الإمام الشافعي في مسنده والإمام أحمد في مسنده وغيرهما من أهل السنن من حديث سعد ابن مالك بن السنان الخدري المعروف الشهير بأبي سعيد الخدري رضي الله تعالى عنه أن أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله أنا توضى من ماء من ماء بئر بضاعة وهي بئر يلقى فيها الحيط ولحوم الكلاب والنجم حتى أجابهم الرسول صلى الله عليه وسلم بقوله إن الماء طهور لا ينجش شيء أي الماء الطهور لا ينجش شيء إلى آخر هذه القصة عباد الله فانظروا إلى بركة رسول الله صلى الله عليه وسلم فانظروا إلى ما مكن الله سبحانه وتعالى به نبيا وكيف لا وقد كان رسول الله صلى الله عليه وسلم بعد أن شق صدره قد ختم بخاتم من نور حتى تلألأ ظهره نورا وليس بنور عادي وإنما هو نور إلهي جعل الله سبحانه وتعالى معجزة دائمة خالدة في هذا النبي الكريم صلوات الله وسلامه عليه عباد الله واعلموا أن سعادتكم في الدنيا والآخرة في اتباع هذا النبي الكريم صلوات الله وسلامه عليه لا تخالفوا نبيكم حتى لا تعذبوا عند ربكم سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب أليم اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون احسنه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 عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا انصر علماء الدين اللهم انصر علماء الدين وخذ زمام وقيادة هذه الدولة لعبادك المؤمنين اللهم من أراد بدينك في هذه الدولة أو أراد بنبيك في هذه الدولة أو أراد بإبادك المؤمنين في هذه الدولة أو أراد بنساء المؤمنين في هذه الدولة بسوء وبحزن وبمشقة وتعب اللهم ربنا عليك بهم أجمعين اللهم عليك بهم أجمعين فإنهم لا يعجزونك اللهم أرنا فيهم عجائب قدرتك اللهم أرنا فيهم عجائب قدرتك يا من لا يعجزه شيء في السماوات ولا في الأرض وأنت على كل شيء قدير يا جبار السماوات والأرض عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبينا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين القائل في مقرات سيئة ثابتة إنه من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا